Hmm. Eh. àwa méjèèjì à lè sùn ká kọrí síbì kan náà kó dárúkọ fáwọn èèyàn gidi kó mọ̀ ẹ́ olóò dárúkọ. mo fẹ́ dárúkọ ojú ló ń tì mí mo fẹ́ dárúkọ ẹ̀ẹ́dẹ̀ wá ẹ̀ẹ́dẹ̀ wá bá mi dà. èmi ò ní wò yẹn bet mo fẹ́ kó mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sáwọn kankan fẹ́mi ṣé o mọ̀ pé o kì í ṣọmọdé mọ́ wóbí wòbí wòbí òun ṣọmọdé mọ́ àgbà ló ń dà lọ́yìn so lórí àwọn nǹkan tèmi ń try àti ṣe yìí mo ń try àti help ẹ ni. ẹ ẹ help mi o ẹ help mi ọ̀rẹ́ mi yóò oh, help mi ẹ tí kọ́kọ́ help mi àtàwọn tí wọ́n ẹ ẹ ẹ help me. mi o wúyọ ẹ ẹ wúyọ ẹ ẹ ẹ help mi o. wúyọ help help eh, oh. mm. eh, help me. o oh, help me. ẹ help me. o help ẹ ok jẹ́ ká wo from this angle ká ní eh, ìwọ ló lówó ju bọ̀bọ̀ yìí lọ. mo ń bi ẹ léèrè ni o. mo kọ tó bá wà tó wà realistic ní kẹ́mi. tó dẹ̀ jù ẹ lọ ṣùgbọ́n ìwọ ló lówó jùlọ ṣé o máa consider ìbéèrè ni o. rẹpẹtẹ. rẹpẹtẹ. rẹpẹtẹ. ẹ tún sọ. rẹpẹtẹ ni kì í ṣe rẹpẹtẹ ká ní ìwọ kẹ́mi ló lówó ju bọ̀bọ́ yìí lọ tó dẹ̀ sínú ẹ̀ tó jẹ́ pé ìwọ ló lówó jùlọ bẹ̀t ó sínú ẹ̀ lọ́jọ́ orí ṣé o máa consider ẹ̀ tí n bá gbọ́ yín yé dáadáa ká sọ wípé èmi o olórí Olúwakẹ́mi Ìyàndá <laughs> oh god ká sọ pé èmi olórí Olúwakẹ́mi Ìyàndá ni mo lóní gbogbo property ẹni sùúrù I've heard you ẹ jẹ́ kí n digest <laughs> ká sọ pé èmi olórí Olúwakẹ́mi Ìyàndá ni mo ní gbogbo owó tí Èbùká nìyẹn Èbùká wá fi ọdún méjì jù mí lọ <laughs> kò sí nǹkan tó bàdí bẹ́ẹ̀ that's just the perfect the bá ń perfect will of God But ń ṣe fẹ́ gongo exactly bó you know so I pé but ṣe twist in bọ́rọ̀ ṣe rí nìyẹn beautiful tẹ body nírú ọkùnrin bẹ́ẹ̀ white ẹ̀gbọ́n it's fine by me. as a matter of fact yeah. Least, I want to allow mi to auto major. I kan pé ni mo kàn lè fún ẹ tó dẹ̀ da gbogbo ẹ̀rú torí pé. ẹ dúró lẹ́rọ̀ bínú ṣé ẹ fẹ́ tà kó lè dáa fún gbogbo tí mò ń wò yìí kínú ẹ̀ ṣáàdùn kí n láyọ̀ ànídàálẹ́ lórí ẹ̀ kó tó ṣe mí nìyẹn. ṣó níbi tẹ́tí ló ń gbọ́rúkọ àwọn ọkùnrin yẹn ó níbi tẹ́tí ló ń pàdé wọn. ọ̀rọ̀ pé mo tọ́mọ ẹni bá dára ó yẹ ká wí ó dá ọdún wò lọ́mọbìnrin ah, kí ni kí ni in tó fi bàjẹ́ náà nípa ẹnu ẹ̀ ò dáa gbogbo tó ń jáde lẹ́nu ẹ̀ ò dáa kankankankan. now káṣíwá gbẹ̀yẹ̀ ò báyìí káwá another option tí mo tún ní ìwọ níṣẹ́ tó dáa lọ́wọ́ ó wà òkè ọmọ yìí náà ń gbìyànjú bí ó ń ṣiṣẹ́ teaching kan tí ó ń gba probably less than fifteen thousand twenty thousand. ẹrù ojú ọjọ́ kò lówó tó mi. kò lówó tó ẹ. ok. ojú ẹ lọ bet ó ní. ẹ má fi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá mi pàdé tó bá yẹ kó ti jù mí lọ kò ní owó lọ́wọ́ promising future ẹ̀ kó sínú àpò ẹ̀ kó jọ máa bá yí kó máa fẹsẹ̀ gbá kó máa fẹsẹ̀ gbá kiri èkó mi ò ní interest ẹgbọ́n mi mi ò ní interest ó ní owó lọ́wọ́ agement agement gan ṣe kínní you know mi ṣàfẹ́ mi fẹ́ ẹ tó bá dàgbà jù mí lọ tó lówó lọ́wọ́ beautiful bọ̀ pé bóyá mo ní owó jùlọ ó kéré sí mi lọ́jọ́ orí it's okay tí n bá tún wá lọ́wọ́ jùlọ tó dàgbà jù mí lọ it's alright. tó bá wá jẹ́ pé ẹni tán lọ́run ti kọ mọ́ ẹ láti òde ọ̀run nìyẹn gangan kọ́ tó dẹ̀ jẹ́ wípé o gba ọdún méjì lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n máa wá túṣe ọlọ́run tó máa sọ pé òfẹ́ ni kò dẹ̀ rórí ẹ̀wọ̀n ẹ̀ ọjọ́ kan wà. angel angel àtàbàtúbú lẹ́yìn because àtàbàtúbú ọ̀rọ̀ yìí ti fẹ́ ẹ̀yin alẹ́ wo ó ti ẹ wò mí láìkí ọmọ pò mí fúnpọ̀ ìsúhẹ̀lì láàárọ̀ kùtùkùtù ah, ẹ̀dẹ̀ ń gbá báyìí ń gbá báyìí ń gbá báyìí tọ́rọ̀ bá ṣe ni kẹ́ ṣe sọ àgbàlagbà ó máa ń sojú abẹ́ kò ní ah, ẹ̀kọ́ ń ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ah, ẹ sọ síbi tọ́rọ̀ wà á ti kúrò lórí sáńpẹ́ bùkà ni ẹ mo dàgbà dé bùkà lọ mi ò lè fẹ́ bùkà kó bá rí mi títí kó pè mí láǹtì tí ó bá ti lè pè mí láǹtì kó má bá tiẹ̀ lọ tí nǹkan mi ẹ bá mi sọ eléyìí ló máa sọ ń gan ah kí ló ṣe ń gan ah. ṣé ìwọ láwọn ọ̀rẹ́ tó máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi ni. ọ̀rọ̀ wo ló ń bá yín sọ ẹ̀dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ ń sọ mo dẹ̀ ń gbà mo dẹ̀ ń mú mú dẹ̀ ń bá yín sọ ẹ̀dẹ̀ ń dẹ̀ ah, mi ò láìkẹ́ o. mo ah. wá gbẹ ọgbọdún méjì lọ́wọ́ èèyàn ó tún wá sọ pé kó máa pẹ̀ láǹtì ọkọ àfẹ́sọ́nà ẹ. Ah, ẹ wọ́n lọ́wọ́ ọkọ àfẹ́sọ́nà ṣé ṣé ṣé ṣé ẹgbòbi ni ṣé ẹgbòbi ẹgbòrò gbẹgbẹgbẹgbẹgbẹwò ni. ṣé obì ló máa ń ṣíwájú ni àbí àjọsọ pọ̀ ẹ ṣá èmi èmi àti ẹjọ́ alájọsọ ni sọ̀rọ̀ wa yẹra wa ni ẹ̀dẹ̀ ẹgbà mí náà ẹ̀dẹ̀ wọ̀ mí náà tí mo sọ fún yín gbẹgbẹ gbẹgbẹ sọ ilé ẹlẹ́kìn tó sọ kọ́mọ́tò kọ́ gbogbo àwọn ọlọ́pàá tẹ̀mí ti gbọ̀ pé ọkọ̀ àbúrò mi ò tó tó tó. Ah! àló lè ní í sẹ àwọn lè ní í ni. nígbà tó gbọ́ lé lẹ́kí ló sọ pé ó sọ kọ́m. ẹ ó ti nígbà tó gbọ́ àwọn èèmọ̀ pọ̀ ọmọ tẹ̀lé nígbà ló sọ kọ́m tó tún gbọ́ pọ̀ ọmọ ọba ni lọ́la. ẹ wo ẹjọ́ tó lọ wá délé tó sọ wá sọ máa ń sọ̀rọ̀ sí yín o tó bá yẹ pé yóò lè nàgbọ́n ẹ̀ ni ó yẹ mọ́ ọmọ bí tí mo ti yẹ kí n gbà kí n ti múná lójú yín ẹ ṣọ́ ara yín o mo mo mo fi títóbi ọlọ́run bá búra mẹ́tàlá ẹ̀ tó bẹ̀ wá ṣé kí máa jọ iná lójú ẹ̀ wọ́n má gbàbẹ̀ mú mi ni èmi. ó jọ èmi. bí o lè nà yín ìwọ̀n báyìí tí mo lè ṣe náà ni mo ṣe fún yín ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yìn ara lè téèyàn bá sọ pé èèyàn fẹ́ máa rì ṣèbí èmi àti ẹni yẹn a jọ máa sọ̀rọ̀ kúná màá dẹ̀ gbé wá báwọn fámìlì tó fẹ́ wá jẹ ráìsì à a àti bá yín ṣe o ebi jollof rice ti oúnjẹ jollof ti jiná oúnjẹ fún yín o èmi àtẹ̀tì ọ̀rọ̀ wa ti yéra wa o wọ́n dẹ̀ pray àjọ inú wa dùn ìyẹn ni pé ọkọ àfẹ́sọ́nà. ìwé gbogbo ẹnu ẹsán mo ti gba gbogbo àdúrà tó ní láti gbà. àdúrà wo lè bá bá ti gbà. mo sọ fún ẹ pé gbogbo ìwádìí tó yẹ kí mi ṣe mo ti ṣe ah. mo lọlé wòlíì mo lọlé àfà gbogbo gbogbo nǹkan tó yẹ kí n ṣe pátápátá ni mo ṣe ọmọ ẹ níbi oníran olọ́jọ́ iwájú tó dáa olówó ní ẹgbẹ̀tẹ̀ torí gbogbo àgbàdo méjì lọ́wọ́ ẹ̀ gbogbo yẹn tẹ̀lé mi kan sọ fún ẹni mo mọ̀ tẹ́lẹ̀ mi kan sọ fún ẹni jẹ́ ẹ wo tọmọdé méjì bá ń gègé nígbó àwọn àgbà mọ̀ yẹn lámọ̀ tó máa wó sí ẹni tí mi rí yìí mo tó máa ń gbọ́ confirmento tó máa ń gbọ́ confirmento Chukwu Ebuka ni òun ló dẹ̀ máa fẹ́ òun ló máa fẹ́. ẹ jọ ṣá máa ń torí material things fi ọkọ ni. torí material things fọmọ ọmọ yìí fẹ. àbáyọ tó ti fi material things fi ọkọ tí marriage wọn ti dàrú wọn máa ń sáré wọlé sáré jáde ní Ebuka tó lówó lè ní kí ló fi láti ọsùn bó ṣì máa ní owó yẹn sì máa wọ owó sì máa wà lọ́wọ́ ẹ lọ́la. owó ẹ ẹ owó èbùkà máa wà. kí ló ń torí materials ti ṣe bá àìkàwé yìí ló fa gbogbo tẹ̀ sọ yọ àìkàwé yìí ló fa gbogbo tẹ̀ sọ yọ. lẹ́kọ̀ọ́ yìí yàtọ̀ sílé lẹ́kí ó ní gàndò ó ní lówóró ó ní ní ẹ wo àwọn ibi tẹ́tí ẹ̀ ń sọ ó ní ẹ wo ibi tẹ́tí ẹ̀ ń sọ mo tún gbọ́ kó tún bẹ̀rẹ̀ kan sí eh, màgòdò yẹ ẹ sọ fún ẹ mo ń sọjọ́ iwájú ẹ fún ẹ ọmọ yóò lè tòṣì mọ́ wo kò lè tòṣì mọ́ ìwọ́n dẹ̀ promise pé nìkan ló máa fẹ́ wọ́n ti ráyè ìyàmú torí is a business guru àtàbàtúbú. pẹ̀lẹ́ o. ẹ jọ̀ọ́ ẹ wò mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ wò. tó bá fẹ́ bẹ̀ mí bẹ̀ mí pé kí n má bínú pé o sọ pé o fẹ́ bùkà mọ́. èló gangan lè bùkà fún yín. ibi gbowó ibi ò ta mọ̀. ẹ ti gbowó ẹ ti gbòbì. ẹ ti gbowó ẹ ti gbòbì. àpò kó gbòbì n ò gbà nǹkan kan lọ́wọ́ ẹ bùkà kò lè rí ẹ fẹ́ o kínú ẹdùn yẹn láyọ̀ mi àtàbàtúbú ẹ ti gbowó. mo ní mi ò gbowó. alẹ́ gbowó. mo ní mi ò gbowó. ẹ̀gbọ́n mi alẹ́ gbowó. mi ò gbowó kò gbẹ́dùn sọ́ọ̀ ò gbowó. alẹ́ ti gba owó. mo ní mi ò gbowó. mo mọ̀ yín. ṣé ká mo ní mi gbowó. ẹ ti gba owó ẹ̀gbọ́n mi. ṣé èmi máa adúrú mi with my age irúgbọ́n mú kílótírì máa gbọ́ owó mi nígbà gbogbo gbowó mo ní mi ò gbowó kínú ẹ̀dùká yẹ̀ búkà ló máa fẹ́. ẹ máa fẹ́ búkà ẹ fẹ́ bù ẹ fẹ́ ìbú ẹ fẹ́ búkà kí gbogbo eléyìí gan náà tọ̀bọ̀ tún gbogbo eléyìí tẹ̀tí ẹ wá dùnú mi rí láàárọ̀ ọjọ́ kan rí ẹ jí kẹ́ tiẹ̀ jẹ́ kẹ́ múnú mi dùn ẹ jí kẹ́ fi gbogbo àárọ̀ ọjọ́ yín kẹ́ fi ṣàdúrà fún mi àfi kẹ́ máa wájà kẹ́ máa fíràn kẹ́ ẹwọn nǹkan tẹ́ mọ̀ pé kò lè ṣeé ṣe lọ́dọ̀ mi òun lẹ máa máa wá ìwọ lórí ìgbò mo wá gba ìwọ lóòdè ẹjọ èdè ẹpù eh, èdè adọ́ọ̀tì mi ẹjọ ẹ gbà mí sílẹ̀ ní oúnjẹ òun ẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ mi ò ń jẹ oúnjẹ ẹjọ ẹjọ ìwọ̀nba oúnjẹ náà ni mo máa ń jẹ máa ń jẹ tàárọ̀ tọ̀sán talẹ́ at least mi ò jẹ rárá bó tẹ̀ jẹ́ ẹ bá fún mi fẹ́ fún mi láǹjẹ láàárọ̀ kẹ fún mi lẹ́ja bíi mẹ́rin ẹ fi pọ̀ mọ́ sí ẹ fẹ́ yín sí ìyẹn tó bá játa dídín tọ̀sán náà ẹ bá wà mọ́lá. wọ́n máa sọ́sọ́ ogun polú ẹnu lé alájẹ ẹ̀bùn pọ̀. sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn mo kọjú sí ni wọ́n bá dọ̀sán kẹ bá wá lá fún ibi tó ti gbé lálùbáríkà àbí àmàlà dúdú èbọ̀ ṣú gidi ẹ bá mi rò kẹ fi ọyọ sí i ẹ bá wá àwọn tí ní ẹran àtọkàn àti gbogbo ẹ̀kẹ́ bá ń fi sí kó gbé pálí ẹ̀gẹ́ bá dẹ̀dí lálẹ́ ká fi you know ẹ̀gẹ́ ká tún wá nǹkan tó something light ká tún fi lé ẹgbẹ́ gbà mí sílé ẹjọ́ ó ti sú mi ẹ̀gbọ́n bọ́dá yìí tí n bá ń ba lọ báyìí wọ́n lè ṣe mí léṣe àtàbàtúbú lè ṣe mí léṣe wọ́n lè ṣe mí léṣe àtàbàtúbú ẹ̀ lè ṣe mí léṣe ẹ̀ lè ṣe mí léṣe bẹ́ẹ̀ ṣe ń ba lọ yìí tàbátí làwọn ẹ̀ máa rí iṣu tó bá dọ̀lẹ́ yìí la máa kí tẹ̀lé dáhùn tó bá dọ̀tún lẹ́yìn lẹ̀ ní fún ẹ̀ ní ṣiṣẹ́ inú ilé rárá kí ló dé ẹ̀dẹ̀jọ́ ẹ má pa mí ẹ má ṣe mí léṣe ẹ jọ. calm down ah. calm down calm down olórí olórí olórí ah. tábà ní ká máa kàn ní méjì méjì eh, méjì báyìí wàá ti tó ọmọdún mélòó ṣé tí wọ́n bá dẹ̀ rí ọ̀nà tá a fi hàn ẹ́ ńlẹ̀ tó ò tẹ̀lé tí àwa bí ẹ̀gbọ́n ẹ̀ àwa tá a dúró bí bàbá fún ẹ tá a dẹ̀ sọ fún ẹ ok oh, this is the right route tó yẹ kó o tọ̀ tó wá decide pé inú gbọ́ ló fẹ́ forí lé ṣé ṣe ah, ah. máa wù ẹ́. ó dáa kí ni gbọ́ ó dáa ṣebí gbogbo iṣẹ́ àti ń gbọ́ nǹkan tí mo ti ń ágì látàárọ̀ ẹ ṣáà ti ń gbọ́ látọ̀sẹ̀ tó kọjá ẹ tí ní bá ṣe ń tò ẹ jọ nítorí ọlọ́run mórílégbó tẹ dárúkọ yẹn kí ni gbó lọ́dọ̀ tèmi. adẹ̀dá fún ẹ ò ní sori burúkú ayé adẹ̀dá o wà padà méjì ẹ o wà padà fẹ́ bùkà wà lówó iye o. náà dúró igbó tó o forí òun ni wípé for the fact pé o ti mọ̀ pé o senior ebuka tupu ebuka tèmi anami àná alálùbáríkà ṣé aburú ṣé bí ṣé ṣé àwa méjèèjì ṣe agbọ́n bí òwe àwọn bàbá wa tó sọ wípé inú ilé ẹni la ti ń jèkúté onídodo ọmọ bọ̀dá mi àkànní ọmọ bọ̀dá tèmi yóò tọmọ yẹn bá dúró Cecilia tó bá dúró ó bò wọ́n fúnra ẹ̀ mọ́lẹ̀ kò sẹ́ni tó bá dé tó máa tutù tí ò ní sọ bójú ẹ̀ lọ now Ebuka dúró déédéé ó ṣe é wò lọ́mọkùnrin àfi ẹni tó bá lanu ẹ̀ sọ fún báyìí pé ẹ̀ mo ju ọkọ mi lọ ni big deal mbẹ ayé ṣe wẹ ìfẹ́ mi kọ́ ni kókó kò sáṣìírí ẹ̀gbọ́n mi kò sí àṣírí gbọ́dọ̀ àwọn èèyàn mi kọ́ àbí tó bá tẹnu ẹjọ́ kò sáṣírí wọ àṣírí wà àṣírí sí wà àṣírí sí wà ìjọba jẹ àṣírí sí wà kò sáṣírí mọ́ àṣírí wà àṣírí wà tẹ̀mí kò sáṣírí o. àṣírí kò fẹ́ wọ ẹ̀gbọ́n mi kò sí àṣírí àṣírí wà tó bá pamọ́ lónìí yìí ìṣẹ̀wá problem dẹ̀ lọ. ẹ mọ ibi tí o ti sáṣírí ibi tí mo ti mọ̀ pàṣírí àṣírí á tó tú ó ní wípé ká sọ pé àárín mi àti èbùká ni ọ̀rọ̀ yẹn wà ní màá ní pé àṣírí ò ní túbọ̀ tẹ́ ẹ ti gbọ́ yẹn tẹ́tí kẹta ti gbọ́. èmi létí kẹta. bẹ́ẹ̀ ni ẹ̀yin létí kẹta àṣírí mi ò ní fẹ́ bùká. láwọn ọ̀rọ̀ ẹ̀tọ́ àwọn èèyàn lọ ẹ̀yin aráalé ẹ gbà mí ẹ gbà mí ẹ má wò mí ràn ẹ gbà mí ẹ gbà mí ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wá rẹ̀ ṣé aburú wà ń bẹ̀ kóbìnrin ju ọkùnrin lọ ni àwọn àfẹ́sọ́nà méjèèjì especially obìnrin obìnrin àfẹ́sọ́nà kó ju ọkùnrin àfẹ́sọ́nà ẹ lọ.